káàbọ̀ sórí ètò yín ètò wa ààrẹ elédùnmarè síwájú ohun gbogbo mojúbà kọ́dá àṣẹ̀dá arúgbó ọjọ́ ọba tẹ́rẹrẹ kárí ayé ọlọ́run tí ń dé èmi ni èmi ni má ṣe bẹ̀rù kìnìún ẹ̀yà júdà atópara tìbí òkè ọlọ́run àwọn ọlọ́run ọba àwọn ọba ògbénu wúndíá ṣọlá ògbénu adélébọ̀ ṣògo ọ̀rọ̀ gbénu ọmọ ènìyàn fọhùn bí agogo ní ọjọ́ ti òní èmi ọmọ yín olólùfẹ́ yín aya yín ọ̀rẹ́ yín ọlámídé aya ọlásànlóye wọ́n tún wá sí orí ètò yóò ní ọmọ adílù sí òkun alùpùpù ọ̀sà ọ̀sà bá ṣe bí òkun lọ́yẹ́nu adílù bàbá rẹ̀ ìlú ìbàdàn ni mo wà ní ọgbà ẹranko ní University of Ibadan, níbi tí sọmọ́ǹtì ti dunlẹ̀ lónìí mi ò gbé àlejò kankan wá sí orí ètò àmọ́ mo wá sí orí ètò lónìí láti wá fi oríṣiríṣi ẹranko tí a ní kàn ẹranko èyí tí a lè bá gbé nínú ilé tàbí èyí tó jẹ́ wípé inú igbó ni wọ́n máa ń gbé èyí tí àwọn eléyìnbó ń pè ní wild and domestic animals ẹ̀yin aráalé ẹ máa bá mi kà lọ. ẹyẹ àkọ́kọ́ tí a máa rí níbí ni ẹyẹ ayé kò tọ́ ayékòótọ́ ni àwọn eléyìnbó ń pè ní African grey parrot ẹranko tí àwọn eléyìnbó tún ń pè ní omnivorous animal ayékòótọ́ a máa jẹ ẹ̀bà a máa jẹ èso lóríṣiríṣi bí ọ̀gẹ̀dẹ̀ kùkúmbà a sì máa jẹ ọkà bàbà ayékòótọ́ a pẹ́ láyé ayékòótọ́ mọ́ ń lo bí àádọ́ta sí ọgọ́ta ọdún láyé. Ayékòótọ́ jẹ́ ẹranko kan tó jẹ́ wípé ó máa ń sín ènìyàn jẹ. Nígbà tí ó bá ń sọ̀rọ̀ ṣe lẹ́ máa rò bóyá ènìyàn ló sọ̀rọ̀. Gbogbo ohun tí ẹ bá sọ nígbà tí ẹ bá lọ síbi tí ayékòótọ́ bá wà pátápátá ló máa sọ fún olówó rẹ̀ tàbí ẹni tí ó bá mọ ojú rẹ̀ nígbà tí ẹ bá kúrò níbẹ̀ tán ayé kòótọ́ jẹ́ ẹyẹ tí ó lè báníyàn gbé nínú ilé a tún ní ẹyẹ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ àkàlàmàgbò àkàlàmàgbò lẹ̀ ń wò yìí èyí ni àwọn olóyìnbó ń pè ní marable duck ó jẹ́ carnivorous animal nítorí pé ó máa ń jẹ ẹja tàbí ẹran tútù tí wọn ò sè máa ń dàgbà jù nínú gbogbo ẹyẹ tí máa ń jẹ ẹran àti ẹja tútù. Á sì máa lo ọdún mẹ́ẹ̀ẹ́dógún sí ogún ọdún láyé ẹyẹ pẹ́pẹ́yẹ odò lẹ̀ ń wò yìí. Pẹ́pẹ́yẹ odò ni àwọn eléyìnbó máa ń pè ní white goose. Èyí ni ẹyẹ tí ó máa ń wà ní ilé a sì lè fi sọ ilé, nítorí pé tí pẹ́pẹ́yẹ odò bá rí èèyàn tí ò ì tíì mọ̀ rí tí ò rí rí, ariwo rẹ̀ máa ń pọ̀ yàtọ̀ sí tó bá rí olówó rẹ̀ tàbí ẹni tí ó mọ̀ rí ní gbogbo ìgbà. Ọkà-bàbà sì ni pẹ́pẹ́yẹ odò máa ń jẹ. Ó sì máa ń lo bí ọdún mẹ́fà sí mẹ́jọ, ó wá pẹ́ jù tá ò rírú ẹ̀ rí ó máa ń lo ọdún mọ́kànlá láyé. ṣeré yìí tẹ́ ẹ tún wò yìí ni a tún ń pè ní pẹ́pẹ́yẹ odò bákan náà èyí táwọn eléyìnbó ń pè ní spur-winged goose. spur wing goose yìí ni eléyìí yàtọ̀ sí talákọ̀ọ́kọ́ tí a rí yẹn nítorí pé talákọ̀ọ́kọ́ yẹn jẹ́ funfun báláú ṣùgbọ́n eléyìí dúdú ni òun náà kẹ̀dẹ̀ rèé bákan náà náà ni pẹ̀lú pẹ́pẹ́yẹ odò ti funfun yẹn oúnjẹ kan náà ni wọ́n máa jọ ń jẹ òun kò yàtọ̀ díẹ̀ sí ti funfun torí pé òun lágbára ju funfun lọ ẹnu rẹ̀ kẹ̀dẹ̀ rèé hmm. ó yàtọ̀ sí ti funfun tí ẹ bá wò dáadáa ọdún kan náà náà ni òun àti funfun máa ń lò láyé ẹyẹ àṣá ẹyẹ àṣá ni àwọn eléyìnbó máa ń pè ní hawk òun làwọn eléyìnbó pè ní hawk ó sì máa ń gbé ọmọ ẹdìyẹ kéékèèké tí ó bá rí òun ló máa ń jẹ a lè pè ní carnivorous animal nítorí pé ẹdìyẹ tútù náà lòun náà máa ń jẹ ó máa ń gbé ọmọ ẹdìyẹ ni ó sì máa ń jẹ. a tún nìkan tí à ń pè ní òdèlé èyí tí àwọn eléyìnbó ń pè ní speckled pigeon speckled pigeon ó máa ń jẹ èso ọkà bàbà ẹ̀pà tó bá wà láàrin ẹranko àwọn ẹranko ẹgbẹ́ rẹ̀ á máa lo ọdún mẹ́ta sí márùn-ún láyé. Àmọ́ tí ó bá wà lọ́dọ̀ èèyàn kan tí wọ́n ń tọ́jú rẹ̀, ó sì máa ń pẹ́ ju kí ó wà láàárín àwọn ẹranko ẹgbẹ́ rẹ̀ lọ. Tó bá wà láàárín ènìyàn tí wọ́n ń tọ́jú rẹ̀, ó máa ń lo bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún láyé kó tó di pé ó kú. Ṣé rí ẹyẹ tí ẹ̀ ń wò yìí? Òun là ń pè ní abo ẹyẹ ọ̀kín gbogbo ẹranko ló lábo bẹ́ẹ̀ ló sì ní akọ àmọ́ ṣe rí abo ẹyẹ ọ̀kín yìí òun làwọn ilé ìbò ń pè ní pig hen àwọn ilé ìbò ń pè ní pig hen pig hen rẹwà àmọ́ kò rẹwà tó peacock nítorí wípé ìyàtọ̀ méjèèjì gbọ̀nàgbọ̀nà ni big hen máa ń wà bíi àwọ̀ ó fẹ́ farapẹ́ bíi dúdú it is brownish in colour àmọ́ tẹ bá ti rí peacock òun rẹwà nítorí pé àwọ̀ ara rẹ̀ oríṣiríṣi àwọ̀ ni àwọ̀ ara rẹ̀ yàtọ̀ sí ti ti pátápátá ìyàtọ̀ ọbẹ̀ sì ni wípé ṣé ẹ rí ẹyẹ ọ̀kín ti abo yìí àwọ̀ tóun máa ń ní nìyẹn tó sì máa ń dàbí wípé ó rẹwà ṣùgbọ́n nígbà tí akọ ẹyẹ ọ̀kín tí ẹ̀ ń wò yìí nígbà tí ó bá wà ní àsìkò tó bá di pé àsìkò òjò la wà gbogbo ìyá ara pátápátá ló máa máa gé tó sì máa máa yọ lẹ́yọ kọ̀ọ̀kan títí títí tá a fi yọ tán á wá bẹ̀rẹ̀ sí ní wù mí jáde ẹwà tiẹ̀ nìyẹn òun ló jẹ jẹ́ fóun nígbéraga díẹ̀ ju abo ẹyẹ ọ̀kín lọ òun rẹwà lọ́pọ̀lọpọ̀ wọ́n máa ń jẹ okunlẹ̀ aláǹgbá àti àwọn nǹkan míì ṣùgbọ́n àwọn náà máa ń pẹ́ díẹ̀ láyé wọ́n sì máa ń lo bíi ogún ọdún láyé kó tó di pé wọ́n kú. a ní ẹyẹ mìíràn níbí èyí tí à ń pè ní ògòǹgò. ògòǹgò ni àwọn eléyìnbó máa ń pè ní ostrich táwa elédè ìbílẹ̀ sì mọ̀ sí ògòǹgò tó bá máa sọ wá ní ògòǹgò lọ́ọ́ yẹ kìnìún lọ́bẹ ẹranko bẹ́ẹ̀ ni ògòǹgò lọ́bẹ ẹyẹ ògòǹgò jẹ́ ẹranko kan tí ó tóbi lójú ó sì wúwo pẹ̀lú gbígbé rẹ̀ ní wúwo á jẹ́ bíi símẹ́ǹtì bíi mẹ́ta ẹyẹ burúkú ni bó ṣe wà wọn nítorí wípé kò gbọ́dọ̀ fi àyà rẹ̀ tí ẹ̀ ń wò yìí kò gbọ́dọ̀ fi gbáyàn àbí kó fi ẹnu rẹ̀ kó fi ṣáyàn ó lè ṣèyàn léṣe àmọ́ bẹ́ẹ̀ ṣe ń wo òun o òun náà níwúlò tiẹ̀ lára ó máa ń sáré gidi kódà mi ò tiẹ̀ mọ èyí tí ó ń sáré láàrin òun àti ẹṣin ó ti máa ń lò fún eré ìdíje náà ẹranko tí mo ń sáré ni a tún ní ẹyẹ kan níbí ṣé rí ẹyẹ tí ẹ̀ ń wò yìí lọ́ọ̀kan yìí òun ni à ń pè ní ẹyẹ aládé táwọn eléèbó pè ní black crowned cray black crowned cray yìí ó máa ń jẹ ọkà bàbà kòkòrò koríko á sì tún máa lò bíi ogún ọdún sí ogójì ọdún láyé bẹ́ẹ̀ ṣe ń wò ó lóòótọ́ ló lè kéré lójú àmọ́ òun náà máa ń pẹ́ láyé bó ṣe wà. ẹ wo gbogbo ẹ̀yin aráalé ibí ni ọ̀rọ̀ lórí ẹyẹ máa dálé lórí ní ọjọ́ ti òní ibí la ó fi àdàgbé ètò ti ẹyẹ sí. a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọba adániwáyé kábíọ́sì olódùmarè a dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ olùdarí zoological garden tí wọ́n fún wa ní àǹfààní láti wá ṣe ètò kékeré yìí níbí orúkọ wọn sì ni dr kẹ́hìndé ọlájídé kàmọ́rùdùn adúpẹ́ lọ́dọ̀ yín adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ọlọ́run á lọ́ra ẹ̀mí yín á dá yín sí tẹ̀bítẹ̀bí tààràtààrà ẹ ò ní sọnù tọmọtọmọ lọ́dún yìí ọdún ayọ̀ la jẹ́ fún yín adúpẹ́ lọ́dún ọlọ́pọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n fún wa ní àǹfààní tí wọ́n dẹ̀ ràn wá lọ́wọ́ láti ṣe ètò yìí láti jẹ́ kí ètò yìí kí ó já sí ayọ̀ fún wa àwọn tí wọ́n mú wa káàkiri láti ibìkan síbìkan àwọn tí wọ́n tiẹ̀ tún darí wa pé ibi ni ká dé àbí bẹ́ẹ̀ ń ká má a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ọlọ́run á fi ààbò rẹ̀ bò yín tọmọtọmọ tẹbítẹbí àwọn ẹbí yín náà wọ́n á rí àánú gbà ó ẹ ṣeun ó tún dìgbà kan náà ó di ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó pàdé pẹ̀lú ayọ̀ ó dàbọ̀.